àwọn ah, gbòǹgbò mo ti gbàgbé kọ̀ọ̀kan ní o ẹ sáré àgbè. ẹ máa wo samuel olólo ṣé wọn bá mi tó pọ́n tá máa fi wẹ̀ lélẹ̀ tó dẹ̀ mọ́ pátì jẹta mo ti wẹ̀ bẹ̀ yìí. ẹyin náà ṣàmọ̀ kókó sọ̀rọ̀ ń gbòòrò irọ́ mi tí wọ́n rí pọ̀ lélẹ̀. omi tó rí pọ̀ lélẹ̀ yìí ṣé omi tá máa fi wẹ̀ rè. Ah! a máa máa lè jìnnà nǹkan máa máa ṣe o. ládùúgbò bí mo ṣe ń bù ṣì jìtò omi tí mo máa fi wẹ̀ lélẹ̀. oṣù wọn máa ṣe náà a máa máa lè jìnnà ni. a máa máa lè jìnnà ni. a máa lè jìnnà ni. kí la fẹ́ lọ fi wẹ̀ báyìí. omi eléyìí nìkan kò lè tó wọ Nǹkan tẹ́ pé ọ̀dì wọn àlọ́ ti wẹ̀ gbẹ̀yìn. Jésù! Ó kò ràn ká ti wẹ̀ gangan ni kókó èyí ṣe ọ̀ràn yìí. Màá bọ̀ wí àmàlọ́wọ́ gbọ́ngàn dá sí ni. Ẹ kò ní ṣọ́ọ̀ṣì. Òun la máa lò bẹ́ẹ̀. Òun la máa lò bẹ́ẹ̀ kò sì máa máa ṣe. Kacham kacham, tif

cat. Yeah, stand up. Clap for her. Jesus is Lord. No, no, I don't know. I don't want to do it. Ayé mi tèmi bá mi. Ayẹlẹ o, ìbọn sí o. Fúnkẹ́. Fúnkẹ́. Ayé lórí kọjá o. Ayé mi tèmi bá mi. Ìbọn là ń lọ.